إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر الإخوة نلتقي معكم في هذه المساء في رحاب الأسئلة والأجوبة والتي يأتي دورها في كل ليلة الأربعاء فخير ما نبتدئ به تحية أهل الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته أدقفون ألوى وأجري جقن شو الله بكنا أجري كوجشن لا محمد أرسل لوا نيشي òjíṣẹ́ rẹ̀ ní ṣe lódodo atọ́rọ àlékún ìkẹ́gẹ̀ fún àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùmínì òdodo títí di ọjọ́ kẹyìn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òru òní òun là pàdé lórí ìbéèrè àti àwọn ìdáhùn ètí wáyé ní mọ́sálásí wa níbí báyìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu a máa tẹ́tí gbọ́ àwọn ìbéèrè wọ̀nyí bí a ṣe ń fi àánú olúwa àfi bẹ́ẹ̀ kó mọ́ sàṣàmànà wa lórí àwọn ìdáhùn wọ̀nyí Allahumma inna nasta'inuk wa nastaghfiruk wa nastamiddu quwwatak وتوفيقك وتسديدك يا أرحم الراحمين وبالله التوفيق نعم جزاكم الله خير جزاكم الله خير جزاكم الله خير kọ́kọ́ bẹ̀rẹ̀ bí wọ́n bẹ̀rẹ̀ pé bẹ̀rẹ̀ wọ́n gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn tí ń gbọ́ wíyẹwíyẹ pé ń bẹ nínú iṣẹ́ olóore tẹ́dálẹ̀ ṣe ní àkókò oṣù táwa yìí ní pé ibẹ̀ nínú orí tẹ́yìn lẹ́rìí ṣe ni pé kọ́ máa gba àwẹ̀ pàápàá jùlọ láàrin ọjọ́ àkọ́kọ́ títí dé ọjọ́ kẹwàá pẹ̀lú wọ́n ti sọ bọ̀wọ́ ní ẹ̀dàkùn ìjẹ́ kò burú tẹ́yìn bá gba àwẹ̀ yìí wá láti ìjọ tó bá ti bẹ̀rẹ̀ dé tí pé ọjọ́ àlàfọ́ wa wọlé wọ́n ní ẹ̀dàkùn jẹ́ ilé ìkọ̀ ṣe kankan tí yóò kankan ní òjò wọn kan rẹ̀ láti sinmi àti ojoojúmọ́ ni èèyàn ń gba àwẹ̀ yìí wọ́n ní ẹ̀dàkùn sí ilé ìkọ̀ tàkò ìlànà iṣẹ́ ọlọ́run ìjọkùn lọ́kàn náà èsì lórí ọ̀rọ̀ yìí òun náà ni ǹjẹ́ ilé gbàwẹ̀ ní àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀sán yìí ìtẹ̀jẹ́ pé à ń pè ní ọjọ́ mẹ́wàá torí iṣẹ́ olóore tó tún wà ní ọjọ́ kẹwàá àti pé ọjọ́ kẹwàá òun náà ni sẹ̀ríà pé alukur'an onílàyálì àṣù bákan náà òjíṣẹ́ ńlá anábìwá muhammad alayhi salatu wa salam ó pè ní ọjọ́ mẹ́wàá min hadihi ọjọ́ mẹ́wàá gbọ́tò ṣe ọlọ́run ṣe ń ṣàlàyé pé kò sí irú iṣẹ́ tí èèyàn lè gbé ṣe ilé ayé ń bí ní gbogbo àsìkò nínú ọjọ́ láyé ń bí láyé ọdún yípo tójú mọ́mí àyà kò sí irú ọjọ́ ọ̀hún tó kí n àríṣẹ́ rẹ̀ gbé ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí. ìbéèrè oníbéèrè wa ni wípé ǹjẹ́ ẹ̀ lè fi gbogbo ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yìí nítorí ká exempt ọjọ́ kẹwàá òun náà ní ọjọ́ ọdún gangan tó jẹ́ ìwọ̀ kéèyàn gbàwẹ̀ lóòjọ́ yìí ìwọ̀ ni ìwọ̀ èyí èyí gbọ́ràn èyí kò gbọdọ̀ bọ́ sí ọjọ́ ọdún kò gbọdọ̀ bọ́ sí ọjọ́ ọdún ọjọ́ ọdún ànábì pé ní yomul akili washurb ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni. tọ́ ilé àlégbà bẹ́ẹ̀ ni torí pé àwọn gbígbà nínú àwọn iṣẹ́ olóore ni kò sí ẹni tí yóò jẹ́ mùsùlùmí tí ò ní mọ̀ wípé min a'zami al-a'mali as-salihah òun náà ní síyàmù jẹ́ as min ajalli al-qurbat wa a'zami at nínú àwọn aṣọ olóore tó tóbi ní o tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá ní kápá láti fi àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ tẹ̀ tó dijọ́ àràfà pàápàá jùlọ ó tún wá di ọjọ́ àràfà. ìbéèrè tẹ́lẹ̀ mi ó béèrè ní wípé ǹjẹ́ orinlẹ̀ fáwọn sálà wọn gbàrú ẹ̀ dáadáa ó pọ̀ nínú àwọn sọ̀hábà tí wọ́n gbàrú ẹ̀ ó sì pọ̀ nínú àwọn àìmá àtàbíìn wọ̀tábíì tàbíì tí wọ́n fi àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yìí tí wọ́n fi gbàwẹ̀ pàápàá jùlọ ẹni tí ó bá rọ̀ lọ́rùn tí ò ní ní lára èèyàn bá ti fẹ́ rí i pé à wọn lẹ́mìí ẹ̀ ó lè máa gbà kan kọ́ máa dì kan àbí kọ́ máa gba méjì kọ́ máa dì kan àbí kò tiẹ̀ wulẹ̀ wo àwọn ọjọ́ ẹ̀ṣà kan bóyá jọ mande khamis àbí kò gba mẹ́ta nínú mẹ́sàn-án bóyá mẹ́rin nínú mẹ́sàn-án ó ṣe márùn-ún qadra al-mustata' bá ṣe lágbára sí i àmọ́ wípé ìyẹn lè gba mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni sibqan li hadha al-hadith níbàámu pẹ̀lú hadithi anábìrin gbogbo iṣẹ́ olóore al-amalu salih gbogbo iṣẹ́ olóore kíyàn lè rí ìgbésí tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ ntọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí yìí kọ́dà tó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ṣẹ́ àpọ̀mọ́jù kò sí ètò tú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí wọ́n bè láàyè àtàwọ̀fẹ́ náà. náà ìjọba kùn lọ fọyọ̀ sí.